akili buzak biliyad minali masjid baabu hakili buzaki biliyad minali masjid orí ọ̀rọ̀ fífi ọwọ́ ha itọ́ dànù nínú mọ́sálásí fífi ọwọ́ ha itọ́ dànù nínú mọ́sálásí. Hadith 405. عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في القبلة فشق ذلك عليه حتى رؤي في وجهه فقام فحكه بيده فقال إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه أو إن ربه بينه وبين القبله فلا يبزقن فلا يبزقن أحدكم قبل قبلته ولكن عن يساره أو تحت قدميه ثم أخذ طرف ردائه فبصق فيه ثم رد بعده على ba'din فقال: أو يفعل هكذا؟ ẹ̀kọ́ nípa itọ́ nígbà tí yẹn bá wà nínú mọ́sálásí ani Anas ibn Malik látọ̀dọ̀ Anas ama Malik anna nabija sallallahu alayhi wa sallam nagudaju anabi rọhánù hamatan filikibla ó rí kẹ̀lẹ̀bẹ̀ kan níbi àdójúkọ mọ́sálásí ó rí kẹ̀lẹ̀bẹ̀ kan sáà pé kíbùlà ti wà ní báyìí náà kéèyàn wá rí kẹ̀lẹ̀bẹ̀ kan lára ògiri bí fàṣàkọ zálìkà àlè yìí ó kó ìnira bá a pé ah, ah irú irú èwo lélẹ́yìn ní ìsìn hata ruwiya fi wajihi ó kó nira bá débi pé títí wọ́n fi rí lójú rẹ̀ pé inú rẹ̀ ò dùn pé ó rí nǹkan tí ò tẹ́ lọ́rùn fakọọma anabi wa dìde fahakahu biyadi ó wá ọwọ́ rẹ̀ ó fi ha ó mú nǹkan kankan sọ́wọ́ báyìí ó wá fi há fakọ́ọ̀là ànábì wa sọ pé inna ahadakum dájúdájú ẹnìkọ̀ọ̀kan yín idha fi salati tó bá dúró láti kírun fa innahu yunaji rabba dájúdájú olúwa ẹlẹ́dàá rẹ ló ń pè ó ló ń bá sọ̀rọ̀ o tó bá ti dúró tó ń kírun báyìí o ti ń bá olúwa ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ aw tàbí inna rabbahu baynahu wa bayna al-qibla dájúdájú olúwa rẹ ó wà láàrin ìwọ àti kíbúlà láàrin ìwọ àti kíbúlà tólúwa rẹ wà ló tún wá ń bẹ tọ́sọ̀ kan fala ìyàbùzùkọ̀nà ahadukum kíbalá kèbùlá tìyí kò gbọ́dọ̀ tutọ́ hákẹlẹ̀bẹ̀ síwájú níbi kíbúlà rẹ o wàlákin àyàsáàrì ṣùgbọ́n o lè tutọ́ sí òsì rẹ o àwòtáhàtà kọ̀dàmọ́ yìí tàbí o lè tú sí ìsàlẹ̀ abẹ́ ẹsẹ̀ rẹ méjèèjì o o lè tú sí òsì o lè tú sí abẹ́ ẹsẹ̀ rẹ méjèèjì o má wájú mọ́ o fúnma akada tọrafa rìdá ìyí lẹ́yìn náà ànábì wa mú etí aṣọ gbàgẹ̀rẹ̀ tó wọ̀ bí agbádá nípe rìdá fàbáṣà kọfí ó tutọ́ síbi aṣọ náà báyìí fúnma rọ́dà bá adọ́hu alábàdì ó wá fi etí aṣọ yẹn apá kan rẹ̀ báyìí ó fi nù báyìí ó ṣe báyìí. ó tutọ́ sí ibi aṣọ ẹ̀ gbàgẹ̀rẹ̀ tó wọ̀ ọ wá ṣe lórí ara wọn báyìí ó fi jẹ́ kó neutralize ẹ̀ kó fi pòórá fakọ́ọ̀lá àwò yẹ́fọn alùhà kàdà ẹni tó gbàdé sì wá sọ pé tàbí ó ṣe báyìí ó ṣe báyìí kókó sáà ni pé ọ gbọ́dọ̀ tutọ́ síwájú níbi tó jẹ́ kíbla ṣáìdì ẹ o lè tutọ́ sí ẹ̀gbẹ́ òsì rẹ o sì lè tutọ́ sí abẹ́ ẹsẹ̀ rẹ méjèèjì tàbí kó o tú síbi aṣọ rẹ kó ṣe báyìí. now àdìsí mi tó rè àdìsí four oh six màá padà wàá mú àwílé wá lórí àwọn àdìsí yẹn ani abdullahi ibn umar. رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رأى بصاقا في جدار القبلة فحكه ثم أقبل على الناس فقال إذا كان أحدكم يصلي فلا يبسك قبل وجهه فإن الله قبل وجهه إذا صلى láti ọ̀dọ̀ Abdullahi mahumar kí Allah yọ́nú sí kí Allah yọ́nú sí àwọn méjèèjì Abdullahi àti Umar bàbá rẹ̀ kí Allah yọ́nú sí àwọn méjèèjì dájúdájú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam rọ́ha bùsọ́ọ̀kọ̀ fìjìdáre kíbla ó rí kẹlẹ̀bẹ̀ kan itọ́ kan lára ògiri kíbla ògiri kíbla ti wà ní ok ó wá rí kẹlẹ̀bẹ̀ kan lára rẹ̀ fàhákàhù ó bá hádánù ìkíníyàn ti gbẹ ó hádánù fọ́mà akíbalà alanas lẹ́yìn náà ó dojúkọ àwọn èèyàn fàkọ́ọ̀là ó wá sọ pé idha kana ahadukum yusalli ìgbàkígbà tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń kírun fala yabusuku qibala wajhihi má tutọ́ sí ọ̀gangan wájú rẹ mọ́ o fa inna Allaha qibala wajhihi nítorí pé dájúdájú àlọ́ o ọ̀gangan wájú ẹ̀ ló wà idha nígbà tó bá ń kírun lọ́wọ́ hadith mi tún rè four oh seven. عن عائشة أم المؤمنين رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم رها في جدار القبلة مخاطو أو بصاق أو نخاما فحكه láti ọ̀dọ̀ Aisha ìyá àwọn onígbàgbọ́ òdodo kí Allah yọ́nú sí i dájúdájú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ó rí ikùn mú kan tàbí itọ́ kan tàbí kẹ̀lẹ̀bẹ̀ kan lára ògiri mọ́sálásí ògiri kíbúlà mọ́sálásí fahakahu ó sì hádànù ọ̀há dànù. Na àdìsí tá a kà yìí mẹ́ta ni gẹ́gẹ́ bí ṣe ìmáàmù wa Bukhari repetition máa wà nù àdìsí wọn the subsequent àdìsí tá a padà máa kà ó sì wà lórí ọ̀rọ̀ ìkúnmú kẹ̀lẹ̀bẹ̀ ìtọ́ nínú mọ́ṣáláṣí mo wá fẹ́ rán kọ́mẹ́ǹtì ní ìsìn sílẹ̀ mo fẹ́ mú àwílé wá ká tó máa ka àwọn àdìsí yòókù lọ. àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tí a máa ń bá pàdé nínú tírà tó ga sí wípé ìṣẹ̀lẹ̀ náà ohun tá a lè pè ní àtúnṣe tàbí ohun tá a lè pè ní ìsúnsíwájú ìtẹ̀síwájú ó ti dé bá àmọ́ kì í ṣe pé irú rẹ̀ ò lè wáyé yóò máa wáyé ní circumstances tí ó ti jẹ mọ́ bí àpẹẹrẹ nísìn akadisi onítọ̀ bá fẹ́ kírun mọ́ lórí irun rẹ̀ mọ́ tutọ́ wájú ó ní kó o tú sí òsì rẹ̀ tàbí kó o tú sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ dákun sínú mọ́ṣáláṣí wa ló ti tu itọ́ kẹlẹ̀bẹ̀ sí abẹ́ ẹsẹ̀ rẹ lóòní dá wàhálà lẹ̀ ọ̀nà wo ló gbà tutọ́ sórí ilẹ̀ yìí tẹ́sẹ̀ rí ó sì parẹ́ ó tí ì rí àwòrán bí mọ́ṣáláṣí ànábì sí lọ́jọ́ náà lọ́hùn tó fi já sí pé títútọ́ sílẹ̀ ẹlẹ́ẹ̀bẹ̀ kò ká lè bùbá mọ́sálásí inú ebútú mọ́sálásí inú ebútú mọ́sálásí tí wọn ò kùn wọn ò kùn ní nǹkan kan má dán wò ní ìsìn ní káàbá o ìwọ gan ò tiẹ̀ ní dánwò náà mo rẹ ó ní mọ́sálásí tí tí wọ́n fi owó ńlá gbé kalẹ̀ báwọn lọ́wọ́ àní ìtọ́ ìyà kan lọ fẹ́ máa káàkiri kó ti kà á nínú àdìsí Bukhari báwa ló lẹ́rìí lọ́wọ́ láàjẹ mọ́gàjì onítọ́ tàbọ́bà àwọn kẹlẹ̀bẹ̀ gbọ́yé dáadáa lásìkò tánàbí ń sọ̀rọ̀ yẹn kọ̀ǹdíṣàn mọ́sálásí náà gbìyànjú bá tutọ́ lẹ̀ẹ́lẹ̀ yẹ̀pẹ̀ ni ó ṣe kí ni ni ó dàbò not on rock not on ties not cemented kọ̀nà gbọ́yé báwọn òsì tí wọ́n sì ní kó o tutọ́ sí kì í ṣe pé èèyàn ń bẹ́ ń bẹ́ o àbúrò tutọ́ sí òsì sọ́dọ̀ ọmọ ìyá rẹ <laughs> nígbà tó bá ń dàrú kí o lè tutọ́ yẹn sí òsì o lè tutọ́ sí òsì torí pé òsì jẹ́ ibi tí a máa ń lo ìdọ̀tí sí ló fi dákọ̀ òsì ló ti yé ẹ wá máa gbọ́ o tún wá gbọ́ pé ànẹ́bì tutọ́ síbi aṣọ rẹ̀ ó wá faṣọ nù ó faṣọ ó fi neutralize ẹ̀ sẹ́yìn pé tíyẹn bá ti faṣọ nu itọ́ yóò domi tó máa yòrò omi wulẹ̀ ní yá àdomi tó máa yòrò now wọ́n bá ṣèyàn náà kò sá burú mbẹ́ o ṣùgbọ́n mọ̀ràn mi fún ọ ni wípé wáyé tó ní handkerchief ńgbà táyé ti da yé handkerchief ńgbà táyé ti da yé handkerchief wáyé tó ní handkerchief tàbí tissue paper ayé ti da yé tissue paper tọ́ba tọ́ba ń wo ìrun haram nígbà míì tí màmá ń kírun lọ́wọ́ tó bá fẹ́ tutọ́ yóò kàn tọ́ bákò yóò mú tíṣù pépà jáde yóò ha kàlẹ̀ pẹ̀tọ́ bá fẹ́ ha sí yóò ha sí yóò sì pàdé yóò sì fi sákò padà ó bá sì kírun tán yóò lọ jùnú. ní wọ́n sọ fún wa pé tá a bá ń ka àdíìsì nígbà míì ká máa kà á pẹ̀lú ọpọlọ sótìyé. So Kama má ṣe àdíìsì lò ọ̀pọ̀lọpọ̀ àbà ni ò tí ì kúò nínú ebútú àwọn mọ́ṣáláṣí àbà àti irú igi tí wọ́n fi kọ́ wọn àdíìsì ṣe é lò ń bẹ̀ kò lè kọ́ gásábà kọ́ mọ́ gbégbòrò mọ́ torí itọ́. àbọ̀ sọ pé nítorí itọ́ rẹ ká sọ mọ́sálásí ìdínú ebú tún padà torí ọ́pṣàn méjì lọ́wọ́ o ìsẹ́dà kọ́ ọmọ kùtọ́ lẹ́ẹ̀lẹ́ kọ́ ọmọ lu àdìsí tó ní ká tutọ́ sábẹ́ ẹsẹ̀ tàbí ká kátàìsì ńbẹ èwo ni gángan nínú sọ fún ọ pé ó dáa jùlọ ká kátàìsì lẹ́nu. táìsì tó lé ní one million naira torí tọ́ ti yẹ ẹ̀ tó wá gá sí pé òòrí ṣe láti ra tíṣù pépà ni alẹ́ ní kéèyàn kan ra bọ́ọ̀dù tíṣù pépà fún ọ kọ́ ọmọ gbé lọ́lé tọ́ba kan náà táwa fi ká táìsì lẹ́nu torí tọ́ ti yẹ a sì fẹ̀ kẹ́ wá sí sọ́dákọ̀ tíṣù pépà òrìjínà á rà fún ọ o lè lo bọ́ọ̀dù kan tán tí ìdọ́dún ti ń bọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ yìí ní ojúpọ̀nà tí ò ní máa kópa lára bá wa tó ti yé lójúpọ̀nà tí ò ní máa gbà kó ìpalára bá wa ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lè ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ the same thing pẹ̀lú àdìsí oníbàtà ṣe é rántí kọ́mẹ̀tì mi lórí rẹ̀ pé lọ́jọ́ tá níbi ń sọ̀rọ̀ yẹn mọ́sálásí ò tí ì di pé wọ́n ń rọ̀gì ẹ̀ wọ́n ò táìlì ẹ̀ wọ́n ò símẹ́ǹtì ẹ̀ inú ebútú ni bàbá wọ bàtà wọrú bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ kódà inú mọ́sítì nǹkan ló ti fọ bàtà ẹnu torí pé ẹnu kọ̀ọ̀kan fi ẹsẹ̀ gbolẹ̀ báyìí ni kó fi gbóyè pẹ̀ ní èèmọ́ tí gbogbo tó tutù ń bí ó fi di gbígbẹ ó ti mọ́ nìyẹn but so o lè ṣe yẹn lórí tiles ṣé dandan sì ni kó fi bàtà wọ ṣé dandan ni kó fi bàtà kírun ṣé wọ́n pè ní dandan fún ọ kódà wọn ò pè súnà ànábì fún ọ wọ́n kàn pè ní ohun tó lẹ́tọ̀ tó o lè ṣe tó bá fẹ́ kírun not súnà ó lẹ́tọ̀ ni àwọn àfọ òní máa ka súnà run kí wọ́n ka bàtà mọ́ ìfi bàtà kírun wọn ò ní kà á as one sunnah of salat ẹ̀jẹ̀ a máa gbọ́ nǹkan yé ní àgbọ́yé tí ò máa bí wàhálà nísìn káwa gbọ́ pé torí bàtà níwọ àtàwọn ìjà mọ̀ fi túká náà fi lé ọ pé mọ̀dé àyìn mọ́ àfa oníbàtà torí bàtà o sì fẹ́ wọ ọ́fíìsì ẹnìkan ó ti ń sọ pé kò bọ́ bàtà lẹ̀ ọ̀jà yàn o ọbọ̀ lẹ̀ o ọbọ̀ bàtà lẹ̀ o ọba dìbì mọ́sálásí wọ́n ní mọ́sálásí eléyìí ó ti ó ti kọjá káwọ̀ bàtà wọ̀ o torí pé bàtà tá a wọ̀ wọ̀ yóò mọ kó dọ̀tí bá ní o ó sì sábẹ̀ rí ó gbábẹ̀ rí ó ó núbẹ̀ rí àwọn tí sábà máa ń di àdìsí mú ní ọ̀nà ìpalára ẹ wù wọn dáadáa ẹ wù wọn dáadáa wọn ò wulẹ̀ wúlò irú àwọn tó sọ pé dandan bọ́rọ̀ wọ bàtà ẹ dáadáa ẹ lè bá níbi kọ́ máa tún lé ọlọ́run ṣe ìyá àràdìsí kọ̀ wọ́n bàtà kírun yóò mú wa kò ní rí àdìsí obìnrin tí ń gbálẹ̀ mọ́ṣáláṣí kárí mú wa kò fi máa gbálẹ̀ kò ní rí àdìsí ẹni tí ń tún mọ́ṣáláṣí ṣe kò ní rí mú wa kò fi máa tún lé ọlọ́run ṣe ṣùgbọ́n òun ló máa àdìsí kíyàn wọ bàtà kírun òun ló máa àdìsí kíyàn tutọ́ sábẹ́ ẹsẹ̀ nínú mọ́ṣáláṣí ọmọ yìí aláìníkan sì ni ọ́ mọ̀ sí àdìsí gbọ́ o mọ̀ sí àdìsí gbọ́ o.